alias wọn náà pè. ẹ banjoro. sọ sókè. banjoro. kí ló gbé ẹ dé àgọ́ ọlọ́pàá. nǹkan tó gbé mi dé police station ni pé mo ní kéètì pẹ̀lú johnson àti ay. olú kéèsì wo. lọ́bì kéèsì wọ́n mú mi kún ní èkúté ni mo fi dé ibi yìí ìgbà tí mo lẹ̀ tán lè gbé mi tán gbé mi dé bí wọ́n bèrè ń pa kéèsì yẹn pé mo lẹ̀ ṣàlàyé pé mo ṣẹ̀ jáde ní píìsì mi mo lẹ̀ ṣe ṣàlàyé pé mo ṣe jáde ní píìsì wọ́n bèrè àwọn tí mo mọ̀ mo ṣàlàyé mo ṣe mọ àwọn obìnrin. báwo ló ṣe mọ wọn. ìgbà tí mo jáde ẹnìkan ló introduce mi sí wọn. sọ̀rọ̀ sí mi so ìgbà tẹ́niyẹn introduce mi sí wọn ó fún mi ní nọ́mbà wọn mo lè pe bòmí mo bá bùnmi sọ̀rọ̀ bùnmi wáyé wọ́n pe bọ́ọ̀ yẹn ní wálé tó òun ló fún mi nọ́mbà mo lẹ̀ bá bùnmi mo pe bùnmi mo bá bùnmi sọ̀rọ̀ pàtí mo lẹ̀ bá bùnmi sọ̀rọ̀ bùnmi wá ní má wọrí pé àríyá tóun bá ti wá sí àdó lóòótọ́ ń gbà tó dé adó ó pè mí ó ní kí n járíra ní ṣáàjì mátò mẹ́rin mo gbọ́ ọ̀kadà mo lọ́ba àwájọ sọ̀rọ̀ ó wá bá mú samuel sọ̀rọ̀ níbọ̀ samuel ní kóun bá sọ̀rọ̀ ó àbábúrò sámẹ̀rin sọ sámẹ̀rin sì àwáníwẹ̀ pé kò sí wàhálà pé tó tóun bá ti ní ìlú kóun á pè pé kó má wọrí tó gba tí mo ṣáà mo retí lójú wọn tí wá pè mí ó wá ní oníṣẹ́ kan tó fẹ́ wá ṣe ní àdó gan ó ṣe mo wà ládó mo ní mo wà ládó ó ní fẹ́ wá ṣiṣẹ́ wúmà ìyàwó kọmíṣánná yẹn tó wájà ṣe wọ́n ṣe wá sádó yẹn wọ́n ṣe dé sádó yẹn ṣàgbé mọ́tò wa má ṣe lọ ṣiṣẹ́ wúmà ṣe gbé wúmà yẹn àgbé wúmà yẹn lọ sí Kogi tó gbàdá lè gbé sí Kogi akẹ́kọ̀ọ́ sínú igbó mẹ́rin nígbà tó yà lọ tó ń padà tó ń lọ tó ń padà tí àti bíi five days to six days wọn náà ti gba owó. àwọn ológbò. samuel àti bùnmi. èló náà gbà. wọ́n ní wọ́n ní two million naira. ta ló ní ta ni ní ta sọ wọ́n ní wọ́n ní two million naira ni wọ́n náà gbà samuel àti bùnmi wọ́n fún mi ní three hundred thousand naira mo ṣe àti báwọn jà nìyẹn pé a ah, báwọn náà ti lè sọ bílẹ̀ pé ó mọ̀ àyẹ̀ ojú mi ló ṣe pé tó pé èèyàn tó wọ́n sọ pé five million naira ló fẹ́ gbà fẹ́ni yẹn sọ pé òun ti rí bíi four million naira bẹ́ẹ̀ pé báwo ló ti wá jẹ́ pé two million naira ló ló tán wọ́n ní oye tán gbé wá nìyẹn pé owó yẹn pé wọ́n tẹ̀ ká sọ pé wọ́n ráyè ká wọ́n ráyè.